نستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقواه واعلموا أن ربكم يقول في كتابه العزيز إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وللشيطان وسائل متعددة في إغواء الإنسان فمن ذلك هذا عفو لهم الله تعالى الله ọlọ́run ọba tí o tún sọ wá di ọjọ́ ńlá kò ní ọjọ́ jimá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní gbogbo ilé ayé pátápátá tí mùsùlùmí islam ti dé àwọn èèyàn kọjọ láwọn ààyè kan ní mọ́ṣáláṣí báyìí láti kírun fọlọ́pọ̀pọ̀ ọba tó láàrẹ̀ ga láti ṣe ìjọsìn fọlọ́pọ̀pọ̀ ọba tó láàrẹ̀ ga ọba ńlá láti ṣe ìjọsìn fún ọlọ́mọba ọba tọ́lá rẹ̀ ga ọba àdúgbò àwọn ọba ẹ̀yà rúṣin ọlọ́run ẹ̀dá kùn àwọn tá a jẹ́ mùsùlùmí láyé òde òní ìpìlẹ̀ tí yóò jọmí ẹni wípé ó fẹ́ máa nù wá tó sì jẹ́ pé ó ní àwọn bí máa ń ṣèkìlọ̀ fáwọn tí ó nù wọn nípa ẹ̀ ọlọ́mọba ọba tọ́lá rẹ̀ ga àwọn sùhábà nàbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam hatta nàbà muhammad sallallahu alayhi wa sallam àti àwọn anábì ọlọ́run ọba tó láàrin ká tí wọ́n síwájú ẹ̀ gbogbo wọn ní wọ́n fi ìpayà ọlọ́run ọba lọ́dún báwọn ènìyàn sọ̀rọ̀ téèyàn ọba ti páyà ọlọ́run tí ọ̀bẹ̀rù ọlọ́run ọba tó láàrin ká tí ọmọ bọ́lọ́run tó bí ẹ̀ ohun tó bá wù ọmọ ṣe yóò wá jẹ́ fún ṣàìtọ́nù láti bí ṣàìtọ́nù bá jẹ tàkúté fún yóò mú bó bá ta rọ́bà ọba bó bá ta ọfà ọfà ọba bó bá ká nínú àyẹ̀ ọlọ́run ní bí ṣàìtọ́nù wà hàn ẹ̀yẹ́ ló ṣe ọlọ́run ọba tá a jọjọ wà ní mọ́ṣáláṣí lónìí ẹjẹ́ àlọ́mọ yìí kí àwọn àyà pọ̀ ní alukur'an ọkọ̀ jáǹtì rẹ̀ tọ́lọ́run bó bá ká tó wá wa ní sọ nípasẹ̀ ìfọ́ ó pọ̀ ní kí èsè ọ̀kan tí èsè méjì kí èsè mẹ́ta tí èsè mẹ́ta kì í sọ̀rọ̀ tí yẹn bá fẹ́ máa kà á yọ lẹ́sẹ̀ jókòó fún bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ sí i. àyà tọ́gbọ́ tí gbogbo rẹ̀ ń wá wa ń sọ̀ra nípasẹ̀ ìfọ́. ọ̀kan náà wọ́n níbi bọ́ bá tọ́lá rẹ̀ dájú sọ wípé iná ṣe ọ̀nà alákòmù àdúgbò fẹ́ntàkìrúhu ọlọ́ni ṣàìtọ́ọ̀nù ọ̀tá yín mà ní iná dájúdájú ó pa èṣù ọ̀tá ni o fàtẹ́sìlú àdúgbò tẹ́ bá kó bòjá tẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run ọba tó láàrẹ̀ ga tẹ́ ẹ̀ dé sí nígbà tí ẹ bá padà sọ́dọ̀ rẹ̀ ẹ mú èṣù lọ́ta ìṣùtọ́lọ̀ mọ̀ ọba tó láàrin káwá ní ká mú lọ́ta yìí láyé lóde òní tá a wà yìí àwọn èèyàn fẹ́ ní ọ̀rẹ́ mọ̀lẹ́ kan tó èṣù kódà bóyá la mọ̀ àwọn ẹlẹ́mìí ni mọ́mọ́ nù wa nǹkan àwọn adúlé kan bẹ lẹ́dẹ̀ yìí tó ṣe wípé òun sọ àti wọn tí wọ́n máa bọ èṣù ni ó kà ti dínkù ni èṣù gángan ni ọlọ́run táwọn ń bọ wọ́n máa ń bọ èṣù ní wọn. ọ̀sẹ̀ èṣù ń bẹ táwọn ẹlẹ́mìí ẹ̀dàkùn ọlọ́wà ní ṣe ìkọ́nà alákùnrin àdínwọ́n fẹ̀tẹ́rì lóhùn àdínwà àwọn kan lọ́lọ́ ọlọ́run lọ́ta àwọn èèyàn lọ́lọ́ àwọn èèyàn ní ní èrè ìsúnlé àwọn èèyàn bọ́ gbogbo ẹni ọwọ́ ṣàìtọ́ọ̀nù bá tẹ̀ tó bá yí dọmọ lẹ́yìn ẹ̀ tí ìrọ̀rí rẹ̀ dì rọ̀rí èsì tí rẹ̀ èsì tí ìwà ọwọ́ rẹ̀ dì ìwọ̀n èsì ìwẹ̀ èsì gbárù ọlọ́run bá ń náà ń pè pé ní ń pè lọ inú náà ni ọlọ́run tí láwọn ìyẹn wà ń bì àti mi ti bẹ́ńbọ̀ mí náà ó yẹ kí á tó gángan ti là kalẹ̀ tọ́jẹ́ sáfẹ́kì tiẹ̀ náà ibi máa ṣe èèyàn nù kọ̀lẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ lọ kọ̀lẹ́ni tó fún tráàpù tí ó lọ ní wa torí ẹni ọwọ́ ṣẹ̀tọ́nù bá ti bà ó ti dára rẹ̀ ẹni tó bá ti jẹ́ náà sùn sí ẹjá lọ́mọ wípé nínú àwọn ìlànà èṣù kí bí sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nù kí bí sọ wá nù òun ni tọ̀jú yé nu bá bẹ́lí wọ́n yẹ bùhárù hù bí sọ̀rọ̀ sí ìṣàbàlà òun ni nǹkan tí ò dáa tọ́lọ̀ ń bọ̀ bá tọ́lá rẹ̀ tọ́lá rẹ̀ ká tí ọ̀fẹ́ ṣẹ̀tọ́ ló ṣe lọ́sọ̀ yóò ṣe lọ́sọ̀ débi wípé ẹni tí ọba máa ṣe bẹ́ẹ̀ yọ dàbí ẹni wípé ẹni tí ò rí ayé wa bẹ́ẹ̀ ni ó ṣe rí tọ́rọ ti sọ ìpé láwùjọ yìí nẹ́nà láwùn fi àmà ó ní lórí rẹ̀ ẹ̀rẹ̀ ọlọ́run tí wọ́n lọ lóòótọ́ gbé mi ó gbìyànjú máa ṣe oríṣiríṣi àbúrú lọ́sọ̀ fún wa wọ́n làwọn ọmọ ìyá gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ àwọn tí ò ní sọnù ilà ìbáàdàkà mẹ́nu fún mọ̀lẹ́mọ́kùlá àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀rí ìṣèlú ọlọ́run tó ọba ní àgbẹ̀ ọlọ́run ní jẹ́wọ́ ìsọ̀kùnrin àgbẹ̀ ṣàìtọ́n ara àlànà rẹ̀ òun ní kíkí aburú lọ́sàn báwọn èèyàn aburú yẹn wà fún wọn lójú débi wípé wọ́n tún máa dòye bẹ́ẹ̀ aburú pé ẹ̀gbọ́n dábẹ́ bòbí aburú yí pé gbogbo ẹ̀sùn kò ṣẹlẹ̀ ìjọ wà látọ̀dọ̀ ọlọ́run owó gbìngbìngbìn kan wọ́n sátú àdíyà gbogbo ẹ̀sùn ẹ̀yọ̀ kan náà ni kò sí kèfèrí kò sí mùsùlùmí gbogbo ẹ̀sùn ẹlẹ́sìn náà ni kálukọ́ máa ṣẹ̀sìn náà wà wò ẹnìjọ́ bá máa bọ̀ náà kọ́ máa bọ̀ náà ẹjọ́ bá máa gbogbo yẹ tó ọjọ́ máa ṣe mítìn kẹ́ ẹni mítìn kan wà mítìn àwọn ẹlẹ́sìn láti máa sọ̀rọ̀ píìsì nínú ẹ̀sìn kí ẹjọ́ máa ṣe kẹ́lẹ̀ fi òògùn kẹ́yìn ọmọ sàmì kẹ́yìn ọ̀kẹ́ àlọ́run kọ́ ọmọ sàmì káwọn náà sàmì yíyà kẹ́ máa sàmì títí sí olè bàárẹ̀ yìí ní títí sí ọmọ rẹ̀ yìí ṣùgbọ́n tèmi ló lu ẹ̀sìn ọlọ́run lẹ̀sìn ọlọ́run tó bá yẹ kí lóbi ẹ̀sìn lẹ̀sìn ọlọ́run ọba nìkan yọ ọ́ràn ṣẹ́ mọ́. ń bọ̀ kúta wọ́n ti kó wá ní kí òun ò ní gé táì àwọn èèyàn wọ̀ ẹgbẹ́ ìwọ ọmọ òun nílé kò gé táì kò gé bọ́ọ̀lù kò gò bámà wọ́n á ń ṣe dájọ́ ọmọ yìí ṣe wá ní ikú báyìí àwọn tí wọ́n á kọ̀ bámà tó ń jẹ bọ́ọ̀lù búlò rẹ̀ àwọn yóò mọ̀ wá sàkóbó ní àwọn gáyìí àdúrà ìbàjẹ́ ṣẹ̀tọ́ ló ṣe lọ́sọ̀ àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ tó ẹ̀ká yóò rí fún ọ́lẹ̀ lóko

bí máa jẹ́ lọ́sọ̀ọ́ ara ìlànà ṣe ìbọn òkò tó lẹ̀ sílé ayé mi tó ti bá ìwé ìjẹta ìbàjẹ́ ìwàrà dáadáa ẹ wo bí ilé ayé ṣe di àwọn kankan bẹ táwọn èèyàn ti wò pé kí ẹ sọ fọ́sẹ̀rẹ̀ láyé kò ní ìtumọ̀ mọ́ nọ́mà nọ́mà obìnrin wà ní ọkọ obìnrin fẹ́ lù nígbà máa lóyún fẹ́ lómi tó bá ti kọ́ ta àtọ́kọ́ ní kó nǹkan lòun lọ ọbẹ̀ yọ̀ lọ bí màálẹ̀ tó bá ṣe máa bẹ̀rẹ̀ gan ọlọ́run tó lè wò kó tó fẹ́ràn tó bí kàn sí kó ń jọ kú tàbí kọjá ọ̀kan náà ni ó bí wọ́n ní àwọn jẹ́ lọ́mọ ni ló bá tó para sọ́dọ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ló tó wá kọ̀ntínú yóò fi kan láàárín alálàbíbọ̀ àwọn òsì ní sáfúrú ọkọ̀ lọ́tún ní wẹ́ẹ̀kọ̀ọ̀nù léèdè pé wọ́n kọra àwọn ẹ̀lẹ́ ọlẹ́ ọfọ́kọ̀ mí òkú sí nǹkan tó burú bí eléyìí o ṣùgbọ́n ń da rẹ̀ náà ni ó ti lọ lórí fẹ́ lórí yóò sì lọ ní owó lóbi tiẹ̀ fún ọlọ́run ti ní ẹ jẹra àwọn lọ́mọ látọ̀ tó <laughs> jẹra àwọn lọ́mọ yóò sọ padà ewu aburú ewu bí láyé lè jàkúta ẹ̀wọ̀n báwọn obìnrin ṣe ta láwùjọ ẹlọ́ọ̀jà ẹlọ́ọ̀lù ìnáwó ẹlọ́wọ̀n burú náà ṣẹ̀dọ́ àrùn ṣe lọ́sọ̀rọ̀ ó sì kún alójú béèyàn kò síbò ṣe lè má tètè jí tó bọ́ bá kásùbọ̀ lọ tó ta ọgbọ̀nà bẹ́ẹ̀ bá tún kí ṣàìsàn ẹ́ padà sílé ẹ́lù sáwọn obìnrin kan rẹ̀ ìwò lè ní ìwò ẹ̀dàkùn sáwọn ẹ̀ lọ́kà ní wọn lọ́kọ̀ ìgbàwọ́ òbí dáná jẹ kọ́kọ́ ìgbàwọ́ làwọn àtọ́kọ́ ó sì fojú kára hàn obìnrin tó mẹ́ lọ́jà látàárọ̀ dálé bọ́bá wa délé tó yọ wá dáná àwọn ọkọ̀ òun náà dà ẹlẹ́mẹ̀rẹ̀ òkè rárá ọlọ́mọ àwọn iná àmọ́ ìṣèjì lágbájá àpàlá ó sọ ó sọmù láyé ó kú sẹ́ńtọ́nù lọ bá ẹni tí ń bẹ láyé tí ọ̀nà ti tọmọ tí ọ̀nà ti yàwó tí ọ̀ma ń tọmọ rẹ̀ jẹ tí ọ̀ma bí tọmọ rẹ̀ ń lọ tí ọ̀ma bí tọmọ rẹ̀ ń dé lẹ́yìn káwọn jọ dé lálẹ́ ká tó wọ fíìmù kọ́ fíìmù kọ́ ìnà ṣẹ̀pá ọ̀nà lákùn àdóhùn fẹ̀kẹ́ ìrúhù àdóhùn iná máa ẹ̀wọ̀ ìdùnnà alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́run ìkẹ́ ìkẹ́ ọlọ́run kọlọ́bà nípa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lọ́run gbogbo mùsùlùmí àtẹ́gbọ́ abáàmẹ́bí náà ọlọ́mọdé bí ṣẹ̀tọ́nù gbà mọ́ gbogbo ọ̀nà ìlànà ṣẹ̀tọ́ tọ́rọ kí ní káwa nílẹ̀ ayé yìí ọlọ́mọdé àkóbẹ̀wò ọlọ́mọdé ní àdé tó bá yọ̀ wẹ́ dáadáa nǹkan ẹbí bẹ̀rẹ̀ ní ìlú ẹ lọ wùtá ni ojú mi dùn wò yé ọ̀sẹ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ó ti fò mí torí ìṣẹ́gbẹ́ ń fẹ́ sí mi ń dò nítorí ẹ má bínú o náà tẹ̀síwíyà tẹ̀lé máa fi ìyọ̀kọ́ yìí níhà ara lànà ṣàìtọ́nù ẹ̀ṣẹ̀ ohun tí ọ̀dà tí ń bọ́lọ̀ ọ̀bọ̀ ọba tó láàrẹ́ gánú ṣẹ̀tọ́nù fún ọkọ̀ mi ẹ̀ rí bàbá wa ni alayhi salatu wassalam adam alayhi salatu wassalam ọlọ́wọ́ ọba tó láàrẹ́ gájá kan oríkọ́ máa gbádùn náà jẹ́nà kẹ́ẹ̀sì ọgbà àlìjẹ́nà tó máa lẹ́dẹ̀ o ọgbà àlìjẹ́nà tí ó gbé ẹrú rẹ̀ láti jọ tó ti dáyé yọ parí ẹwú bí pọ̀ tó tí wọ́n wọ̀ ọlọ́wọ́ adìjọ́ nìkan máa jẹ́ ń wẹ̀ kí máa rìn kí wọ́n máa gbádùn máa tẹ́lẹ̀ tó wọ́n wá ń bẹ́ẹ̀ wọ́n ń gbádùn ọlọ́wọ́ ní ṣùgbọ́n igi ilé ìgbéwọ̀n níbẹ̀ igi ilé yóò jíjẹ́ bẹ̀ ló lè pàdé ní ọlọ́run òun lè ṣe lọ́dọ̀ ní aṣẹ́sí ní ilé ẹ má ṣe ní igi ilé yìí tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ méjèèjì dára bò sí o ìgbà àṣà ìtọ́nù igi tọ́lọ̀ ni wọ́n mọ̀ jẹ́ onílẹ̀ ádámà ájá àdúlógún aláṣájà rọ́tì ìkólé wọ́n mú ìkìlà ayàbàlá ó ní adama pé mo fẹ́ tó ní mo ṣe wà yìí ọ̀rẹ́ rẹ ni mí o mo fẹ́ràn rẹ pọ̀ igi kan bẹ bọ́ ọba ilé jẹ́ òkú ma igi gbére ẹni ọba ilé jẹ́ nínú ogun yẹn kò lè kú téèyàn bá kọ́ wá wo ìgbádùn tí ń bẹ ní àlùjáná ọlọ́run yóò ní fẹ́ kú lóòótọ́ ìròyìn bá kú pé ọwá ní jẹ́ ìtọ́ka rẹ̀ aláṣájá ọ̀tọ̀lẹ̀kọ́lì ibi tó títọ́ ọba ti jẹ́ ò ní kúmá wà mọ́lìkì ńlá ayábẹ̀lá ọlá ìgbádùn ìjọba náà ma lò lọ tíjọba wò sí ní bọ́lọ́wọ́ rẹ̀ máláíláí ní gítọ́lọ̀ ní ọmọ ìdìbẹ̀ ìlànà ṣàìtọ́ọ̀sì bọ́lọ́wọ́ bọ́lá tó láàrẹ́ ga tó bá lọ́wọ́ fẹ́ ìsan tó bá ní ọ̀dá ṣàìtọ́ọ̀sì ó ṣe lọ́sọ̀kọ́ mẹ́rin ẹwà dúró bí àwọn ẹlẹ́rìn dòdò tí ń da ṣúgà bò bó ṣe pọ̀ tó coca-cola ń bẹ́ẹ̀ fanta ń bẹ́ẹ̀ bíkì ń bẹ́ẹ̀ tó túnjọ́ lọ́wọ́ pọ́kú bí wọ́n ṣe ń ṣe kékeré wọ́n ń ṣe ní ńlá kò lè wú ẹlòmíì mọ́ àbí tó bá tó mu kúdà tí ọba mu kúdà tí ò tìrìtìrì kò tí ì mu kankan lé ayé tí jẹun gbogbo òde sẹ́lòmíì bá lọ tí àwọn àbáyé ní ọtí yóò ti ní òjò tí ọba ti lọ sí ní ẹmá pẹ̀lú sí ẹwà àdẹ́wò gbogbo yóò tẹ́ wá lẹ́fẹ́ mú ṣúgà lásán ni ọ̀dà àti wá ní ṣúgà tí ń dírí sí yóò ní omi lásán lẹ́ kàn mú ọ̀dà ẹni wọ́n èpo eléyìn pọ̀ ìlànà ṣe ìbọ́ọ̀lù nìyẹn ọlọ́run ọba níbi kan má ṣe bẹ́ẹ̀ ọ̀dà alábòsí òun níbi òun jẹun wọ́n lẹ́nìkan ní káà ah, àwọn tí wọ́n bá mú tí ọlọ́run ṣe nǹkan fún wa ṣe lẹ́tọ́ ọlọ́run fi ṣe nǹkan fún wa ó ní a máa sónú yìí àbí ẹni tí ọba ti wá fẹ́ sónú ní ìṣàyà bí kọ́ máa ṣe kí ni o kọ́ máa mú ti ara lànà ṣàìtọ́nù yóò pe ẹ̀ṣẹ̀ ló kọ̀ yóò bá tó ápè ló kọ̀ ó kọ̀ wọ́n ó jẹ́ kọ́ fa ojú ẹ̀yàn mára ẹ wá wo adú ẹwọ bí tìlú wá dé ní ìsìn kí wá wú ọ̀dọ́ kí bá kú gbogbo ọ̀dọ́ tí ń lẹ́jẹ̀ ìjọ ọ̀dọ́ bá tó sísì ní bá sáwọn tí bá ń lọ ilé kéwú àwọn àti wọn bá dọ́lọ́wọ́n bá mà táàtì ni wọ́n mọ̀ gbogbo nínú táàtì tó kù áàdì bíi five àbí ten táwọn ti ń fi sìgá sí wọn àti ìdílé gbogbo wọn ń lọ ni wọn ń tàdáwòjì wọn lò kéde ẹ̀jẹ̀ ìwọ lọ gbogbo àwọn secondary school tó wà nílẹ̀ yìí lọ́ọ̀bẹ̀ lọ́ọ̀rọ̀ lẹ́ ọ́ bá wọn ti ń ṣètò ń wọ́n máa wé pépà ni yọ́ máa lúfin òórùn rẹ̀ lásán ó tó léèyàn lọ ṣùgbọ́n làwọn fi ń ṣe iyì nítorí mọ̀ pé wọ́n lajú nù kí ọ̀nà ọ̀nà pé mélòó ni wọ́n lè mú òun tó bẹ́ẹ̀ fásitì ni wọ́n mú lò. ṣàìdọ́nù nù ó ní bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ ọlọ́run ní jọ́jọ́ mi mú kò ní jọ́ dábì mi mú ọlọ́run ní jọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa mú. ẹ wo ìlànà ṣàìtọ́nù máa pọ̀ ẹ̀yìn ẹrú sí ọlọ́run tá òní kéèyàn fẹ́ ṣe tọ́lọ̀mọ̀ bá fi tọ́lọ̀mọ̀ bá yọnu sí tọ́jẹ́ lànà ẹ̀sìn ọlọ́run ṣètọ́nà àbá ń fún olóko tẹ́ kò rírà tẹ́gbẹ́tẹ́ bá ti gbó kàn yẹn ó kàn yẹn gẹ́gẹ́ ọ̀kan máa lé yín dà báyìí lómi bá róbìnrin tó múra tó bojú bára rẹ̀ tán yóò pé léegun ta ló wá fẹ́ súnmí léegun báyìí lómi bá rẹ́ lómi tó múra tó tẹ̀sí tó bá nínú ìgbà tí yóò pè ní tú òbúkọ gbogbo ara ṣe wà pé tú márùn-ún bó tẹ̀ tó dorí lẹ́fẹ́ rò gbogbo láti jẹ. ó kọ́kọ́ kọ kámẹ́ lébẹ́ ìjẹ́ tó bá fẹ́ ṣẹ̀ṣì ló kọ àjọ tó bá fẹ́ ṣe sọ́nà bá fẹ́ ló kọ bẹ́ẹ̀ bá ti gbé àwọn sóra kan jáde láti wà nígbà náà ti mọ̀ pé tàbí ìmú àwọn àwọn ìtòkù ní pé káàrin afẹ́ bọ́sọ̀ lágbólé yíká nínú ẹ̀sìn tí nígbà tí ìṣe mùsùlùmí wọn nígbà wọn ní nínú ẹ̀sìn ní ẹ̀yìn ìbáyìí

kí ni fìràwọn àtàwọn ènìyàn rẹ̀ kí náà fi Musa àti Harun wọ́n ní iná hazani lẹ́sán àṣírọ̀ jájú jájú àwọn méjèèjì òfìdán ni á tọ́rọ láti máa pẹ́ nìkan fi dá ní ẹ́dùn ọ̀pẹ́ ẹ̀ńtàtẹ́ ènìyàn ni kí ọlọ́run ránṣẹ́ ó ti bọ́ bàbá tẹ́ rẹ̀ jẹ́ ara alámẹ́sẹ̀ ìfọ́nù yẹn ní máa wó kọkún kọ káàkiri wí máa lé àwọn ènìyàn lọ́kọ̀ọ́ sí èsì tí wọ́n tẹ́ ẹ máa sẹ̀sìn ká máa wọ́wọ́ fún bó láti ṣe báyìí ọlọ́run ní jẹ́mi àti yọ́sọ̀ ọlọ́run bọ́ba tó láàrẹ jáde sáré fi ń ẹ̀ táwọn nǹkan mí bẹ́ẹ̀ mẹ́nu bàtú báyìí ọ̀dà báyìí ni ọlọ́run ní jẹ́mi àti yọ́sọ̀ nù wà ara ni tó bá fẹ́ sọ ìdánù bí èyí ọlọ́ni hàn àbáta hadithu lọ́ọ̀ṣìyà ojú ọmọ ìyàwó máa ní ọ̀ṣìyà ààbílà tó náà ṣùgbà ọlọ́ni tó sọ ti gbọ́rọ̀ ń kọjú àlùkìyàmù tábúrú rẹ̀ ó kú àwọn ìyàtọ̀yányá ojú ọmọ ìyàwó máa ní ọ̀ṣìyà tó bá tọjú àlùkìyàmù ó rí ju ẹlòmíì wà láti bá tó ti yẹpẹrẹ yẹpẹrẹ ó sì gbọ́dọ̀ kò ní tẹ̀sí kan tọjú àlùkìyàmù

tọ́bárà na àwọn ẹni àdámú mọ̀nkánà mọ̀sánà ẹni ọba nílò ànàkẹ́ ló ń fẹ́ tọ̀ kó níyànjú kọ́ rí pé ìlànà àwọn tó ti kú nínú ẹ̀sìn àwọn tàbí Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ọmọ akẹ́wù ma ó lọ ń tẹ̀lé kìí sì fẹ́ kìí sì ṣàgùn mi ṣàgùn mi nílé ayé eléyìí ni mo ti ráǹfààní eré ni mo ti rí tí mo bẹ́ẹ̀ ṣe ṣe kí ẹ ṣe rí pélé yìí lọ́tọ́ lọ́wọ́ bá lọ́rùn lọ́yọ́ lọ́wọ́ bá mọ́. ẹ dábẹ́ dábẹ́ ọ̀rọ̀ ọlọ́mọ bọ́ bá tọ́lá rẹ̀ dá bí ẹ díẹ̀ ní ṣàìtọ́nù máa gbá àyàn mú kì í gbá àyàn mú lẹ̀ kanáà o yóò máa ti ṣe ọ̀rẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò sì wà ní wá ọ̀rẹ́ kì í wá wà ọ̀rá. abẹ́lẹ́ ọ̀rọ̀ bá tọ́lá rẹ̀ dá náà ọlọ́run ti ṣàìtọ́nù ọdún yẹn kan wà mú yóò fi wá ṣe ọ̀rẹ́ rẹ̀ dá inú wa lápò lè ṣe ọ̀rẹ́ àti mùsọ̀rọ̀. الله أكبر